come on to know if they petitioned him before I come online because of who because of you can be Raymond you are even fake ID ó gbé picture òyìnbó kò wá ń gbọ́ story do. dúdú please please if you want to type type with sense you are the same one that said Baba Mohbad and I know you are a fake ID fake ID ọmọ bí tó You are the same one that said Baba Mohbad said um, Elegushi is the, is the father of Liam. The same one, you only you. You have lied 25. And, uh, and you too. Why would you write such a thing? Where is your evidence? Nonsense. Continue. So, in addition, Yeye, Thank you, so sir. I'm talking to Oba Elegushi. Yes, sir. Elegushi, sorry. So, is there for you to work with Baba Mohbad? and fetch out all those people that was bullying the boy so that you can clear your name and be innocent and become decent as a king that everybody treasure. Exactly. Because people love you, they exactly. respect your position. Exactly. So yourself as a king, you need to act as an elderly. Exactly. Call Baba Mobad and make sure you help him out with your connections so that we can see the justice that we are looking for. So nobody cares about what have been going on, but you can as well fix everything that is on here that everybody is worried about right now that is bringing your name out here every day, there, uh, there, and there, there. and dear. So, Oba Elegushi, please, you are a very handsome man, and you've been everywhere in the world. You are not uh, you know, you are exposed to, exactly. fact to say. So why don't you use that quality and bring this man to your own table and try to help him out so that people will give you a ransom clap they will applaud you and say, "What I expect of the king." The type of quality of king, the type of king we want. So ah. please do that. It will be in your favor at the end. It will never, never cause. kábíyèsí ṣé wọ́n ń ṣáìdì àwọn Sam Larry against man yẹn ni ṣé wọ́n ń ṣáìdì e àwọn èèyàn against man yẹn ni tó lùzọ ọmọ ẹ̀ sà kábíyèsí òun ni mo ti sọ thank you sir what Mr. Akin said I, was what I said to you once I was venting here I said sir if assuming you have invited him to come with the chiefs or you know you don't even talk to him they should have a round table conference or talk, nothing, eh, nothing to the public, and be able to address this issue. Then you people can, you know, be able to resolve it and even help him. Because one of the keys is in your hand. And what is that key? Sam Larry. He mentioned your name. He's, he's, he's, he's, he's a, a gateman in uh, eh, Gushi, uh, eh, uh, oh, uh, oh, the, the beach. He's a gate man. At least you should have summoned them. And then they, he will tell you people, he has to come and tell Baba why he bullied his son throughout the days of their life. About Liam, sir, really to be sincere, Kokonyi, have the court or anybody or police come to arrest you for it? The people dragging you, they are just dragging you for the sake of dragging. The, that old news about Liam lies solely on Wùnmí wàláì it doesn't have anything to do with you so if they are abusing you that you are the father of Liam and you are not I don't think that bother you. Oh, it's bothering the queen because they are bullying the queen. They are abusing, cursing and everything. And the reason I will still say it. Kí lorúkọ bọ̀bọ́ yìí, òun ló kó You can't be moving with Sam Larry and with what he has said to Mohbad about you, saying that you sent him and you have rest. Ori buruku Sam Larry, òun ló kóran yín Because anywhere people see Sam Larry, èpè ni wọ́n ń Naira mali èpè. So, ìyà tó ń jẹ as people in one way or the other affiliated to you, òun ló òun ló no. ẹ̀yin náà The onus is on Wumi. It has nothing to do with you. Be it you don't know Wumi, be it you know her, be it you have business with her, be it you don't have business with her. That one is for you people. Kokon, I don't think it matters. The onus is on Wumi to clear herself for her family loss. For her in-law, if you are dragging this thing, pulling it close to you, pulling it close to you, you are making yourself prominent and you are making yourself important in it making people think to you know they will not start to tell be you have hand in the matter ni because ọ̀rọ̀ Taba saw bá sọ lọ sasabo òótọ́ ni ká nko kan can i shock you Ọba Elegushi like be ọ̀rọ̀ on um, Mr Akin Ọba Elegushi Ọba Elegushi can i shock you sir Walai. If eventually, God forbid you, they say that Liam is not the child of Mohbad. Do you know that nobody is going to, going to say, now who is the child of, who is the father of the boy? Kò kan anybody more? All Baba Mohbad needs to know is the child his grandchild or not his grandchild. So that it will then determine if they buy more or they did not buy more. Because having to know that the child is for Liam, uh, is for Mohbad, ó ti tán nìyẹn ọ̀rọ̀ ti pèsè jẹ́ there's no reason to think that ah ti Mohbad gbé do you understand there's no reason for baba Mohbad to think that ti Mohbad gbé after all ọmọ tó fẹ́ jogún Mohbad ọmọ Mohbad ni na go dey in fact we talking about it gan ó ti tán a jẹ́ pé ikú tó kú ikú àmúwá Ọlọ́run ni but if otherwise is stated from DNA. Aha! Ah, that brings in suspicion. Eh? So Mo is not the father of this child. Ibi tí suspicion ti wọlé nìyẹn. Kò kàn This matter, it e don't concern you. Don't put yourself in it. It e not concern you. Ọba Elegushi. Kò kàn yín sà. Àbọ̀ ọ̀rọ̀ ni mo sọ fún yín yẹn. Tó bá ti deba bá dénú ilé, ẹ bá olórí ilé, Sekwina àwọn náà máa mú mọ́ra ni because what's his name Sam Larry òun ló kó dọ̀tí bá palace yẹn o kò anybody else Sam Larry òun ló kó dọ̀tí bá palace yẹn òun ló kórí burúkú ẹ̀ bá palace yẹn gbogbo ìyà tẹ́ ń jẹ it started from Sam Larry from the petition ló bá tán. and call yeah, yeah. Sir? So, please, on this case, maybe we should also start focusing on, uh, I know uh, Oba will find a way uh, because uh, is the mature somebody and is exposed. Yes. So I will advise him to go towards uh, the direction we are advising. Yes. So because that he's listening to us. I know he's here. I know Oba is here. I know he comes to my platform. lie. He comes to my platform. Okay. Yeah. So maybe we should end up to the next topic. We can be able to. <laughs> yes. So we are done with that. Let's give the king and you people in due course, of course, you'll be hearing from Baba Mo and his legal team. They would tell you as it is going. You understand? The good thing is that we have Bossman. He's with them. He knows in total what is happening. He's very much aware of all that is happening. But for me, I will continue to tell you people Stop abusing the king. Stop it. What if in the end the result comes out of the DNA? Eh? I'm just saying to you people. And that child ends up, ends up being for Liam. Don't you think you people have damaged too much eh, for Mohbad? You people have damaged too much on that king. His home is shaking o oh, because of a bull at a bully ń ṣe. Advice ni o, ẹ lè mi ì dẹ̀ fọ́ọ̀sì yín láti gbọ́ ẹ má máa bú mà nìyẹn kò need Ko jẹ́ kí Wùnmí kó ṣe DNA ọmọ ẹ̀ kóhun àti bàbá Mohbad kí wọ́n sọ̀tì ọ̀rọ̀ ara wọn out ibi tẹ́ ti lè máa bú Elégùṣì o mi ni ke kẹ́ bú wọn tẹ́ ti lè máa wò wọ́n pé wọ́n ní pé pẹtíṣọ̀nù Sam Larry yìí oh, it was long due. if it is true the, that he petitioned Sam Larry, oh, it was, it's been long due. Because truly, if not for Sam Larry, and I mentioned it to him when some people were dragging me over his matter, I mentioned it to him on this platform. I told him, I said, he's just, he's just fighting a amiss. The main person that drew him into this mess is Sam Larry. He should go and ask Sam Larry why these people, the whole world is mentioning my name with Moba's case. It's Sam Larry. Now he's doing the needful, and I hope it's a genuine one. I pray it's a genuine needful. I hope it's not a game. I hope it's not just trying to make us feel he's doing it right. I hope he has truly petitioned him. He should come and ṣàlàyé to the world. At least ṣàlàyé to police why he, he said anymore. He can't deny it. He cannot deny it. If not, Mohbad will make sure He can't deny it. Everybody knows. DJ Bami, in the testimonies that we are going to be reading, if you were here yesterday, two days ago did dj me mention what the one that you people saw online is different another one in the nightclub Did dj me mentioned it so sam larry is the one that Wunmi referred to as his her, his her wife her husband was already dead before he died he lived a miserable life naira marley sam larry kept him very miserable He was frustrated. He was bullied by these ragamuffins. So they cannot escape the wrath of God. Even if they try to escape the wrath of man, they can't. Because eventually, at least it's in history. So, but, but, ṣẹ̀yin náà ìjókòó rò, ṣó tẹ̀ but, kẹ́ máa dá sọ̀rọ̀ yìí rárá. Nígbà tẹ́ bá rò ó, ó yẹ kẹ́ sásábẹ́ ṣáà ni ọ̀rọ̀ bí kú la pé náà ṣẹ́yìn lè gba irú ẹ̀ fọmọ yín ọlọ́run ò ní jẹ́ kárírú ẹ̀ lọ́rọ̀ àwọn ọmọ wa kí ọmọ ọmọ atoko da ilérú àbí báwo ṣe sọ àwọn ọmọ ọmọ ọmọ òṣì tó yẹ kó jẹ́ húlígà ọmọ ọba àbí ìpa kó wá pa ọmọ ológo èèyàn kó máa búrẹ̀ kó máa fẹ́ gbaná kiri tó fún lọ́sẹ̀fẹ̀sì tó ń disgrace tó ń dọ̀tí ẹ̀ káàkiri ṣẹ́ lè gbà wo ẹjọ́ ten o'clock i'm going o ẹ̀yin kì í ṣe pé o i'm going today mi ò ṣe kọjá ten ọ̀la ṣẹ́ mi mọ̀ pé mr akin ní no no no start reading where where you can get to today i have to stop at ten. Boss man, is it okay. bossman oya oh, ya yeah, start reading jijebami son. where we stopped yesterday. Uh, are we are we reading. yeah we read small. Uh, <laughs> Bossman, we read small. <laughs> we read small. 10 o'clock, I'm going today, okay? Well, ah. Uh-uh. Going where? What time is it now? Ah, no, Miss Ọláṣẹ́, Any bank holiday ni mo ṣe pẹ́pẹ́pẹ́ lánàá. No. Yeah, eh, ah. Uh, Number 74. No, we'll read small so that people can hear a little bit of. Exactly. A little bit of um, uh, um, DJ Bami. And he talked on Sam Larry. Yeah, yeah, Yeye Kudi TV, English, please. Hey, as well, uh, oh, my sweetheart. Hey, I'm sorry. I don't speak Yoruba. I'm sorry. <laughs> So God help me with this, my Yoruba. <laughs> they used to call you Balakula when we were in secondary. I'm under punishment. They used to punish us now. Speak in English, South Panacula. All right, so, Lady Ryan, you want to say something before we start reading? Oh, Lady Ryan is here. Hello, Davy. Hello, Lady Ryan. I didn't know, sweetheart. How are you, How are you? Oh, what's, how's your voice? <laughs> I'm getting better. Pele, Pele, my darling. It's a, it's a bit clearer than before. Pẹ̀lẹ́, my darling. Pẹ̀lẹ́. Thank you so much. Thanks for having me here. You're welcome, sweetheart. Thank you. Thank you. I, I don't have much to say. I just want to go with the whole thing. I just heard that um, uh, Baba Mubad was petitioned. I feel that um, that's my, this is my own opinion. I feel that this is just getting out of, um, it's blowing out of proportion. I don't think it's necessary. I think. Um, you don't put a stop to something initially, this is the effect of what we will see down the road, you know. Um, if nonsense has been coming up before and they were able to deal with that nonsense initially, we will not be having all of these um, effects right now. Because what is happening right now to me, I, I feel it's bunkum. I feel it's not necessary. Um, you know, um, I don't know if you guys were talking about the leadership um, specifically. I don't know to mention his name here. Yeah, yeah, um, we, talked about him, but you know, exactly. we, we we talked about him like we normally talk about people. No, we don't insult, yeah, okay. Eh, uh, we don't. Uh, so, uh, we advised uh, him. Yeah, yeah, yeah. I would never insult. I know, I know. I am, but I deal with this situation as it comes. It's bad we're talking about um, Baba Muba that lost his son. And Elekushi should understand that even in the petition, when um, Mobad was alive, he wrote a petition. Uh, you know, it's, it's ironic right now to see that when the son was alive, he wrote a petition mentioning Elekushi's name. Nothing, we still have to look into that petition. Now, uh, because Samilari was involved in that petition. So find that um, I don't know who is advising him, but to find that he's now doing the same thing, um, now petitioning the deceased father after his name has been, I don't think it's a good um, run for him. I don't think it's a good um, advice that he got from whoever is advising him. Um, if anything, this is the time that he's going to make so much damages um, to whatever he thinks he's holding on to. So, like you said, that's our own advice. That's our own take on that. We will go as they press. We will go as they press. So justice for Mohbad. Thank you. Thank you so much, Lady Ryan. Exactly. I think you just recapped what we already mentioned. Just, you know, that's, I think, in summary, that's a recap of what we, the, you know, uh, how we addressed and how we addressed what has happened today. It's just a recap that um, uh, um, Lady Ryan i have just mentioned there. So thank you so much, Lady Ryan. God bless you. How are you coping? How is your voice getting now? And the, the are you yes, Well, eh? how are you yeah, coping? I, I, I, got something, and then uh, Bossman asked me to get um, <laughs> go traditional. So I got some of the ginger um, lime and so many other things like um, yes that, that is it, that is home home home remedy home remedy that's mm. right it's really working. Mm. It's working. So thank you so much, man. Thank you. Thank you. You're very you. welcome, darling. Thank, thank you. Really, you sound sweet tonight. <laughs> Don't forget so me around. Exactly. I love that voice. I love that voice of yours. I appreciate. Okay. Thank you, Destiny Whispers, um, the Queen. Uh, thank you all for being here. God bless you. Thank you, Yekudi. Thank you, darling. Thank you. Uh, so, who, who, who, eh, okay, first man, oh yeah, our uh, right, so, honorable speaker. So, um, they said, can you tell the, the court what transpired during the show? And um, the Jibami answer said, on the 10th of September, on Sunday, we went to the show at Ikurudu we went with two Prado, and I was in the other Prado, but Mobile and his wife, a fine boy, and some of some other people were in the other Prado. After the show, everybody entered their own Prado, and we went wanted to leave, but they ah hold on, revert this part. Yeah, you are number seventy-four, but I don't think from the beginning it was All oh, down. Oh, right. you had mentioned about the oh, swollen hand. Mobile said he will take injection, tetanus injection. We have mentioned all that part. When they got home, you you know, you've passed all that. When they got home until yeah. Moba yeah, said he would take... He the nurse. And uh, um, the Jibrami said, he, ha he had his own personal nurse. Uh, we got home Sunday midnight and I called on Monday, on Monday morning, and she said she was not available. And I said she should give me someone to come with him. Question. At what time was the nurse invited to the house? The Jebami responded. I called his personal nurse on Monday, she was not available. So Spenny was with us, and we went to the show together. He was with us on Monday, and when we were trying to get a nurse throughout the day till evening, and we did not see, he offered to get a nurse. And that um, Destiny, can you mute your mic? Um, um, and Queen. Queen and yeah, Destiny. You need to mute me. I've been trying to do that. Okay, okay, I'll do that. Thank you. Do you please charge your phone so. Um, I just charged it now. So spending was going. Spending was going to his own house. So he gave me the contact of the nurse, and I called her the next morning when I woke up, when I woke up, and I gave her the address, and she told me to send a picture of the wound so she can know what to bring along. And I made a video of the wound and sent it to her, and she came. Question: Can you please tell this court where he was treated when the nurse came to the house? Uh, the Jibami responded, "He was treated in, the, in his room." Question: how many rooms do you have in your apartment? The Jibami responded, We have four rooms. We have the studio, my room, and his brother. Let me take that again. Mm. Answer. Mm. We have four rooms. We have the studio, my room, and his brothers. We stay together. The baby's room and his own room. Mrs. Abiodun Kolawole, where was he treated when the nurse came? The Jibami responded, he was treated in his room. Question, and who were the people that witnessed the treatment? The Jibami responded, his wife was there. Question, other people? He responded, the other people were downstairs. Question. So only the wife and the nurse? The Brahmin answered, Only the wife and me. There was water on the floor in the room, and I went down to get mop. And I went downstairs, and I heard my name, and I went upstairs, and I came, and I saw him vomiting on the on the floor. Question: Can you please describe the condition when his wife called you to come up. The respond responded same. I met him on the floor. He was vomiting. He vomited noodles because he had noodles and we were trying to pour water on him. So that is and so that he would be calm. And the nurse saw that he was having goosebumps and she saw and she said we needed to give him a drip that we should go and get it. So the nurse and I left the scene to go and get. A, uh, we were still at the pharmacy trying to get a drink. I called someone in the house and they said we should come fast because it was already convulsing. And when we got to the house, we saw the people were already bringing him inside the car. I mean, bringing him outside and trying to put him in the car. Question Ah, <laughs> I thought DJ. I thought they said ah, okay. I thought they said they met them on the road. Continue, exactly. Sha. They didn't say they met them in the house. Similar, you know, you know. Mm, okay, go ahead. Different narration, but um, they mm. actually saying he said what he say he's saying is that And when we got to the house, it could be outside the house, mm. you hmm. know, mm. outside the gate. Okay. I saw we saw the summer, but because uh, according to Wumi, he said that they made them on Abdurrahman said that they made them while they were washing Mubad into the car. Different story, but mm. almost looking similar. Question. Being a DJ to the disease, deceased, and living with him, do you know any disease The deceased must have been suffering. Answer I just know that he had ulcer. He doesn't eat like that. I know of that. Question. Do you have any knowledge of... Hold on. Excuse me, please. Yole. Please stop. Hey, TikTok. If the thing goes gbem, me anyway, ó tiẹ̀ kúkú da uh, time to any TikTok yìí, eh, kí tap facebook be tapping facebook ẹ ṣáà máa type ẹ máa tap ti ẹ jẹ́ káwọn tiktok má tap. Right, sorry about that. TikTok be tapping, no? I'm so sorry about that. Yeah, that's fine.